24 edition the 32nd Olere of Olówu Nkwere Honourable Chief Mike Ezakilule Omo Olówu Yasele the 13th. Nigeria is acknowledged as the the fountain the birthplace and the cradle of the Igbo race. We are witnessing the arrival of we Research in History and Culture. Chief Mike. We welcome you to Igbo Ekwonu. We are entering the funeral of Umeri's oldest man, centenarian Chief Nnakebe Chibuzor. At the Okikamo ceremony 2024 edition here at Mumago Ikenga Umweri, Anambra Supplement Area, Anambra State. Today is Sunday the 15th of September 2024. Let's go. ya na emefuru na na mba anawọ na be anyị na ọzọ ise anyị mma onye nago obi ọya nwa ọbụla ọma na-adị anwụlị anwụlị anwụlị adịkwa na onwe ya sịrị eze kwesịrị na mwe anyị kelere

This is Hoopla World TV reporting for the Center for Research in Igbo History and Culture. Today is Sunday, the 15th of September 2024. The place is uh, Obumbago here at Mbago Ikenga, Umwiri. Umwiri is Anambra East Lugment area, Anambra State of Nigeria. The occasion is the Okikamo ceremony for the year 2024. the 32nd in the reign of His Majesty Chief Mike Ezakonobi Ekwanu Onowi Asele, the 13th of Umueri. Okay, More ceremony is the ceremony whereby the Onowu Umueri declares for the Umueri people and for the entire Igbo race the commencement of the harvest season, the New Yam Festival for the year 2024. Umweri is acknowledged and reputed to be the head, the cradle, the birthplace of the Igbo people worldwide. This ceremony has gone on in Igbo land from time immemorial from the first advent of the Igbo people in Igbo land of Nigeria. Yeah, it is the prerogative of Onowu Umwiri and the Kenga people to perform the Okikamo ceremony, declaring the harvest season open for Umwiri people and for the entire Igbo race. It's a prerogative of Kenga Umwere. Umwiri consists of three clans, Ikenga, Ezi, Ivitai as you have heard the oldest man in Umeri declare, and uh, Ono who affirmed, Ikenga Umeri has the prerogative of the Okikamo ceremony, which is performed by the Ono Umeri. The Neyi people has prerogative to be the first people to do the New Yam Festival in Umweri and Igbo land. Under the ministration of Ajie Umweri. And the Ivitemweri has the prerogative of, of the kingship. The king of Umweri must come from Ivite Umweri. From the Inuagoro family of Mbeda Iviteumwe. So the elders people are Enuago, Enuago, Enuago, Mbeda Ivite Umweri. So the elders of Umweri in their wisdom instituted this tripod of authority Ivite for the Ezer Kikenga Mweri for the Onowu and the Ezimweri Ajie, the chief priest. And so it is, so it has always been, so it stands, and so shall it continue to be. Закажите don't know. I don't know Papa. I don't have another battery. What's the meaning of that? You came with one battery to come and cover two batteries to come and cover. The two are there. No, yeah,

And so the moment is drawing near, the climax of the event. the Okikamo ceremony itself. Any moment now, Ono Onowumwe will be stepping out into the field to perform the ceremony of fixing the date for the Okikamo, for the Umwe New Yam Festival, Alomo This is the artist who created the jelly Master, Jelle Muye. His father produced the jelly. Jelle Fest. took the first prize at the Festa 1977 in Lagos, Nigeria. He has taken over where his father left off. Chief Aya Kenegi, the Center for Research ah, Chief, ẹ tó kí n ká yan yín pọ̀ ìtì ajá mi ó bá náà dé biko kedu ibe n'etikwa n'ibe na-eme taa ihe na-eme bụ ya bụ omenala omenala jikọ nwere ndị a bụ isi a ga-eme m nwere obido n'ibe ji ọrụ o bido n'anya nna nna nna anyị ọkara ọka karịrị taanị nwa bụ na owu ya agbanwe rumụta ebido n'ime ji ọwụ ji ọwụ ya ebido bawa n'ibe etu ọ na-eme ya taanị onye agba agbaghị mbọchị ya na ji ọwụ awa bawa n'ibe onye bụ enwere wee liwe ji ọwụ na-eli ewutere n'ụwa omenala mmiri omenala agụgụ arọ dị n'ụwa niile dị ehm, dịka onowu na-eme ekpere ah, na na-ejizi na ekpere bụ na ọganihu na-arụ ike ogologo ndụ na-arụ ike iwe ọ na-eme ya ka o meke ya nka o mesie ya ka o lie nka na ya maka na ya bụ eke ọ nọ na bia ebe ọ na-eme ihe ka dịwa kpọọ ya wee nye ya ọ dara ya n'ụbụ ma e ya elekshọn ọ nọ n'onwe ya na-eje ka o mee echi fada obodo kpọnatụ ya gbabi agbacha owee mele wee kweta obodo nye ya ọganihu na arụike ka ọ ya agụ ya tọgbu ilo togbu ilo anyị bụ ndị mmadụ bịakwu na anyị bụ ije anyị egeni bụ bụ ọganihu na-arụ ike ọkpa ije bịa ọ ya dịla anyị mma na oje na ụna n'afa jizọs aha m bụ aja anụ ụba abụọ mgbago mgbe afa m bụ dọg ala obi igbo onye ụmụ di ya na mwere ka ibu ka m bụ ibe ọma ka ibe iji anyị nwanyị bịara bụ ije ọma ibe ọma ka anyị abụ nna anyị ahụghị onye na-echi echichi taa anyị nwere o echite echichi nke ọma omenala m were ya eji na-aga n'iru obebe obe meela abụ otu aka ọ dị na ọkammụọ tata ya dị iche otu aka ọ dị ị na-ewe anya isizi abụ nna m na ke otu aka ọ dị nne bụ ọnụ isi otu aka ọ dị otu aka ọ dị otu aka ọ dị produce ni a. ojú ọkọ ni. ewé bọ́ọ̀lù ni a. ojú ọkọ ni. ewé bọ́ọ̀lù ni a. ojú ọkọ ni. ọ̀nà kúyà bó ibi ló ń tẹ́ bó ẹ̀bá yìí. ojú ọkọ ni. àyíkẹ̀lẹ̀ kẹ́ ibi náà Eh, onye Igbo nọ n'ọnwa amaala na tata nwa mgbe ka mmụọ bụ ka akaja ka a zuru ike wee libede ya bụ ji ọnwụ onye lie ji ka arụ dị ya eh, ochie a dị ọzọ ọ garakwụla ọnụ ka ebe ọma mee ịna na ndị na arụ abacha adịsị shap shap ndị a ka eh. gaba bɛla ni na ko den mu ye e kana ko an ye ɛɛ a ye kɛmɛ na o tun ba ko ko fɛn ko an ma ba ko tu we o ke ko ɛɛ an ma ba ko we. ɛɛ ti wɛrɛ kɛ i b'an di tiɲɛ mɛ ba. ɔrɔ ba i ko yo yo. ɛɛ e kana taa mɔ mi. ɔ taa jɔ k'a li o jɛ tiɲɛ o la ne kun na ni ko ko do do ne ye jɛ sɔrɔ fɛ. ɛɛ ko ko do do ne ye ko ko do do ne ye ko ko do do ne ye ko ko do do.

我给你买个客人吧，你买。买买买买买买。弄吧。弄吧可以。弄吧没嗯。

No, where that was it? Mago Mas Mas in you. Mago Mas Mas in you. Eh, eh, o Jimba go kai. Apo sa akomo chi ore ma. Me vai ya. Ba ma ma ka ja ma. Robo do bumbago. chọrọ gwa m ya mgbagote anaghị amakelenga mgbago esi amakelenga taa onye mgbago ibe nọ na na-enwe anwụrụ taa ezigbo ọma na-abịa na mgbago ezigbo anwụrụ na na mgbago ya adịla mgbago nwa ndị iche iche iche iche onye ọbụla onye mgbago ọbụla nwanne gị o nwere nye na onye bụ onye mgbago ogbu mgbago ogbu ụmụ mbago ụmụ mgbago mgbago na m ọka na ezi na-eke eri eke adapụrụkwa m n'ụlọ ụwa egburukwa m nwoke wee bụlịa ọmụ egburukwa nwaanyị wee ma nwaanyị egburu m wee bụ nkasị azị ihe mụghachi m gburu olutu gị e bụrụ olutu e gị e bụrụ nwoke gburu m nwaanyị mmemme ihe mgbonachi m ugwu ya adapụrụ ya adapụ n'ochukwu nyere ọyọ na gbọngbụ na-enwe ọma ka ọgwụ anwụle na ọgwụ ọ ma na ọgwụ mgbe ọ na mgbe anyị dị n'ebe onye ibe ya eji ya ọgwụchakwara m ọ onyekwara m anwụle si na ọrụ ọ dị ahụ ndị o jigozi ya dị na-ahịa mma ọ ahịa ekpere ekpere ọchị n'abalị mgbago niile otu a ka ọ đi chém mượn đi chém bắt cơ ai mà đi ban đi ô cô chạy chạy chạy trốn chạy ra nhà cả ai chơi đi bao bắt cơ nã cầm không mberede na-echi eze nneji na-agụ arọ ka ọ ji wee dịra mma oyi a na-azọrị azọ nya ọkaụdị nwa ọgọ mma ọgọ nna ka echi bụ ụzọ onye isi mma oyi mma oyi niile eze chiwu chi nya nwa e a a na-abara amasị ma mara e, n'oge ntụtụ ọrụ ka nna ka bụ ebe ya jere ebe niile maka ovu eh, ọnụ onye ruo onye rụọ onye adịrị ote nwanne onye chukwu nye ya chukwu na-abụ na igwe na-abụ na ma gbokwu gị na-aja gị na-eto gị nye ọdịnala anyị nọ anyị ka eche m bịa n'ọnwa ebulu ka ndị ọra dịbe anyị ra ka ndị gba moto ma ndị ji ọkpa wee bịaba ha ọkpa ejighị abịa ka ba jere ji anụ onye lụọ okwuru ụtọ obodo kwude ndụ ndụ ọkụ ọyịa eji eje mmakọ ya ndị ọra dịbe anyị naanị o obe nọọ àwọn olùgbàmọ̀mọ̀ gbàgbọ́ ọ̀rọ̀

ya bụ isi mgbe echizu na mgbago nya tụrụ nzu anyị si kpebe n'ibe n'ebe otu n'ọdịnihu otu ya anyị karịa na

siama mi kɛ wa. ɔdɔ wu ma bon den mu ya bon mbagbɔ ni mɛ mu ye n'a ka ba ɛmɛ Mungu na ame ame. Mwenye le mwaba. Aikele. Thank you so much. Oh no, umwe. Oka wa obobo. Hello, hello, hello.

ama ihe nwa bụ na onye wọta ji ngwa wọta ji wọta ji ya ji ọchịlị ụtọ ji a ọrụ And now the time has come for the climax of the occasion. The Okikamoo ceremony proper is about to be performed by Onowumweri. His Royal Highness Chief Mike I can Ezekonobi Ekwonu Yasele Onowu Yasele the 13th. Around him are the elders and people of Umweri, Ikenga Umweri, Ivite Umweri nne yi m were we have guests and visitors from across igbo land here guests and visitors from across um, across igbo land ah, okay. Well, no, one, I got any Ben, I got Ben. The African ceremony proper is about to be performed by Onowumwe. His Royal Highness, Mike, we uh, are telling, no, we are telling the person. I around you are elders and people who move. Mama mbago come, ya. Ikenga mwe. Na various you, various various kan sa tebi kan sa din kan sa din. Na one side one side. Dama dama tuni bana. Ina mali ba o ka nna m na ka papa ọ nna m anọ n'azụ uwe ụlọ gbuo na-abịa ya gaa n'ibe na eje nna m na ka ekwe ọ na-abịa m na ụdị uru ya bịa n'ibe ya bịa n'ibe bịa Jadi makan udah kan langsung kan langsung ini. We done it, this way, this way, this way. This way, this way. Nba bi kon di pictures, una um, wata si ba of ma. Oya oh, te kon. Na. Mo le kale mu. Ajo ni do ma. Eh, ajo patago kan. Ejike ni me. Eba bago na eme ebuti wa ni na ebuti je no wọlụ ọrụ ọrụ na ebuti wa afrịka na ebuti eri mmụọ taa na enwe abụọ ọnwa ise ọ bụrụ ọnwa oyibo atị na septemba ọnwa ise taa na ka ọnwa dị na iri ise taa na ka ọnwa ọnwa tụrụ enwe ya ekwe ịtọ taa na igbe kekọ ya ekwe ụgwọ aka oyibo na-atọ ọnwa tụrụ n'owu ji aka mmụ anyị wee bịa taa na enwe bụ izu na izu na-atọ ọnwa ise wee gwa ụlọ ugbo ndị iche na ọrụ obodo bụ mgbago obodo bụ mgbere ma wee zuokwa nna na mgbago dịka iwu olu ere na-ekwu dịka ka ji wee baba n'ihe ọkwanye aka ji wee bịa ọwa rụrụ ala m agwọrọkwana ihe adakwarakwana adakwu ọkwana ike eke m ọ ya wụrụ ọrụ n'aka n'ime ya wụrụ n'aka nwana eme na anyị ya ọ mba ala obodo mba ndị isi anyị bịa taa na-ekwu otu nọ na ihe anyị bịara ka anyị gwa na site n'izu n'eli ka ji baba n'ime abụ egwusi mụ arọ gị anyị ji wee gbaa bụ nna anyị

a wasị ka n'izu na-esi o agụ egwu anyị na mmụgharị anyị o unu zie m ndị ezi aka n'ọka na ihe na-agụ nwa ọdụ obodo ruo orike na ya ezigbo unu ya

anama n'o di yan. ala yɛ fiya ka a le mɔ pati cɛ yɔrɔ n bɔ ọlọ́mọ náà ayé àní ni. olóhùn wẹ̀ olóhùn wẹ̀ olóhùn wẹ̀ olóhùn wẹ̀ ẹsẹ̀ dúró nǹkan mẹ́rin àbẹ́kùn. Kadang dia foto. Kau kan kalamu. Nah.

v o Me o n u o m Sida nam na kan egal. Dosi ama sida. Neri. Ugonabo. Amaka. Nera akamona. Wow. Dulu kambo. Oishi mwori kambo. Na na kechi bondo. Onyedio. Orimili. Owa no kanyeji wana. Wana zumo. obula mumewe ngwama obula keje meishinye manaya wewe njo nabe abantu bamali be abantu obeje babe akahaje eja iso oye lulo ogologando anuike lolo ukala kosa chiwote megoje nabajiga sasi chibuzo aloro aloro Aroni. No, no. Ile bude ile. Ile bude na bude senu. Kande ba, kande ba, kande ba. Kande ba, kande ba. Ara ta bu, ara Kikamo ceremony being completed, Onowu Umweri now heads back in a royal procession to his palace for the reception and the celebration of the Okikamo Umweri. On his way, he stops over to pay his respects to Nnamoke, the ancestor, the patriarch, all Mbago Umweri people. Every Mbago Umweri person who has been, who is or who will be is a biological descendant of the father Namoke. Onowumeri stops at the Obu of Namoke, pays respects to him. Takes his leave from Namoke and from the ancestral village square of Nimbago people. Amambago. The royal procession is now on its way back to the palace of Onowu where the reception and the festivities continue. Thank you for joining us. Hoopla World TV reporting for the Center for Research in Igbo History and Culture. See you next video.